محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة برعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اختفى الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Hello. Hello ma. Ẹ ẹ bá gbé fún Mọ́lẹ́ òwò ah. ọ̀gá yín. Mo ti gbé fún mo ti gbé fún nísọ̀ ti wá nísọ̀. Ẹ ṣeun. Gẹ́gẹ́ bí àwọn kókó tí à ń gbé yẹ̀wò lọ́wọ́, òun náà nípa ọ̀rọ̀ nípa at-tawhid. Tawhidu al-uluhiyya òun náà ń pè ní tawhidul ibada nínú ìran tawhid tawhid tó ní agbára jù òun náà ni tawhidu al-uluhiyya òun ló lágbára jù tẹ́ bá ń gbọ́ pé àwọn ànábì ọlọ́run tọ́lọ́wọ́n bá ránṣẹ́ wọ́n padà ń jà pẹ̀lú àwọn ìjọ wọn kò sí tí ń fa ìjà níbi tàwíìdù lòhíyà ni ó lè tàwíìdù tó kó la ilaha illallah tó kó sínú àti wá bá débi kí ni ìtumọ̀ la ilaha illallah níjẹ̀jọ́ a ti sàlàyé púpọ̀ lórí ẹ̀ la ilaha illallah tó wá sọ di kí ni ìtumọ̀ láti la ilaha illallah no king wọ́n lè mọ́tò káàkiri náà bá ń kọ́ ohun fẹ́ jù bá lọ a sì ṣe àwọn àlàyé lè tó yẹ pé fẹ́ tó bá fẹ́ gbọ́ òdodo láwọn àlàyé tí ó yẹ kó tẹ̀yàn lọ́rùn wọ́n lọ ní kò sọba kan àfọlọ́run ọba tó bá ní kò sọba kan àfọlọ́run ìtumọ̀ yẹ pé gbogbo agbára tọ́lọ́run bá ní ń bẹ lábẹ́rẹ̀ kò sí ọba kan tó lè dáàbò bo ni àbíkẹ́ nìyí àfọlọ́ àkọsílẹ̀ àkọsílẹ̀ wọ́n lọ tó ń sọ bẹ́ẹ̀ lọ́tún wá ń fi nǹkan kọ́lé ó ti takora wọn ó ti takora wọn ẹ̀kọ́ ibẹ̀ sọ àwọn ọmọ fún ìmúni òsí láàfi tako lọ síbi nǹkan kan tó sì pàtàkì la ilaha illallah a lọ síbi nǹkan méjì mo sọ pé la ilaha illallah òun ló sọ wá di mùsùlùmí òun ló fi jẹ́ pé ìbáfẹ́ la ilaha illallah muhammadu sallallahu alaihi wasallam ojú àwọn ọmọ tọ́ nípa pé kó wá wẹ́ kó má wẹ́ eléyìn ni àwọn àfáà yapa lórí ẹ̀ àmọ́ túnmọ̀ la ilaha illallah òyẹ́ tó ẹ́sì islamu agbọ́rọ̀ jẹ́ kó mọ ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ kẹnu la ilaha illallah kò sọ́bà mẹ́ta tó lè máa ṣèjọ́sìn lóró fún mọ́ illa Allah àfọlọ́ọ̀bà so láti wá sàlàyé nǹkan méjì tó tó pàtàkì ṣùrútù la ilaha illallah àti nàwákìdù la ilaha illallah àwọn mọ́jẹ̀mú la ilaha illallah mọ́jẹ̀mú inú ya mọ̀ pé ya ẹni yìí la ilaha illallah ń bẹ láàrẹ̀ mùsùlùmí ni gbogbo ẹni tí mọ́jẹ̀mú bá pẹ̀lú ògbó ọlọ́run a sì máa mú àwọn ẹ̀rí àìdíre tàbí ní olè jẹ́ mùsùlùmí kọ́dẹ̀ ríre ó wá kú nàwákìdù la ilaha illallah kí wọ́n láwọn nǹkan tó lè bá la ilaha illallah tó lè bá jẹ́ ní ara àyàn ìyẹn ti ní ọ̀rẹ́dì ní tẹ́yẹn ní yìí olóṣèlú mùsùlùmí kí wọ́n mẹ́tí ní bóòlù sí ní bàjẹ́ tó bá ti wá bàjẹ́ pẹ́rẹ́ èyí ṣe mùsùlùmí mọ́nù bẹ́ẹ̀kí tó sọ di mùsùlùmí tẹ́lẹ̀ náà ni pé láìláì lára tó bẹ ní ara rẹ̀ láìláì tó àbàjẹ́ tanyanya sí yóò jẹ mùsùlùmí mẹ́jọ máa yóò jẹ mùsùlùmí kí wá lá àwọn nǹkan tó lè bàjẹ́ wọn àlá wàláì àwọn tán sí pàtàkì púpọ̀ tábà kẹnu bọ́ àmọ́ bára wa a sì máa bára wa dúpẹ́ àwọn tí ó sì gbọ́rú tá ń gbọ́ yìí wàláì àmọ́ bára wa dárò kò fọ́nà búra àmọ́ bára wa jẹ́ pé èmi ni ń gbọ́rù nǹkan báyìí lónìí tó ẹgbẹ́ àfàǹtà rí ń jókòó tá ń gbọ́ wà sí yáyé pé mo fẹ́ yí ní yíò wọn fàǹkan lẹ̀ ni o kò sí àǹfààní bí gbogbo ó dá fún aláyé ó dá fún aláyé àlìgámà wáyé àdúràdú fún wa kò sáfà ní mẹ́jọ máa báàlùkì àmọ́ ò sí ní sí ìrí àdúràdú fún wa wà láyé mọ́rùkún ló yẹ kó jẹ́ nǹkan tí bẹ lọ́kàn wa tá fi ń jókòó yẹn láyé sí lẹ́yìn kò sí kankan mẹ́mẹ́ ẹni tó sì ṣe náà wọn ò ní háwó kankan lé náà lọ́gbà tó wá ṣe tán tó gbọ́ jẹ́ sí pé báríkì á máa wá ó ṣe dáa òun là á dù ṣòwò tá a bá ti mú wá ẹja máa yí padà ní o tí yóò bá satisfy pé ẹni sọ ìyẹn need more evidence ẹ̀dàpọ̀ tó lọ ètò fún mi lẹ́rìí díẹ̀ tí yẹn bá ti rí ẹ̀rí ibi tá a bá ọ̀rọ̀ dé yìí kéèyàn dúlẹ̀ muslim kọ́lọ́lọ́ sí ó consider yàn kó fìyàn sáré jẹ́ tòun tó kíyàn sí nǹkan bá bọ́tí ilé ìta mẹ́nu bẹ́ yìí tí yóò bá fi lè ṣe mistake tí yóò mọ́ jẹ́mú yóò bá fi lè sí láàrẹ̀ ẹyọ ọ̀kan péré ní wọ́n jẹ́mú tafẹ́ káyí kẹ́ni ẹgbàgbé rẹ o kò jẹ́ mùsùlùmí ni kò sí nǹkan tafẹ́ gbà nù rẹ̀ pé ọjẹ́ mùsùlùmí ọjẹ́ mùsùlùmí àwọn èsì láàbò yẹn pé lágbájá gèfè ní ọ àwọn onísọ bẹ́ẹ̀ a máa sọ fún pé mẹ́rin bá sì nǹkan bá yóò mọ̀ lè di gèfè rí kọ́lé bá jìnà síbẹ̀ ni ọ àwa nítorí ẹ̀ka wá rí ọ tó ń ṣe nǹkan wọn nìkan ní ah, ọmọ àlè gèfè rí ni òun ní kẹ́sì máa gbìyànjú bí ọ̀sán fẹ́ bọ́ sí yóò kẹ́ ẹ máa gbọ́ yé dáadáa ń bẹ̀ pé ah àbájá wa bàdé pé sínú pé gègé ilé yẹn nùkùn béèyàn bá ṣe nǹkan báyìí ó ṣe kí nìyí ó di gègé kò túmọ̀ pa ní ìwọ tó taari tó ń ṣe kan pé gègé yìí ni ọ kọ́nà bàbá rẹ̀ ti ń ṣe lẹ́gbẹ̀ẹ́ wa ní pé gègé yìí akànjẹ́ kọ́ mọ̀ pé irúṣẹ́ tó ń sọ yìí irúṣẹ́ tó ń ṣe iṣẹ́ àwọn wa sọ fún tó fi jẹ́ gègé rí rẹ̀ iṣẹ́ tó bá mú yàn jẹ́ gègé rí e, ipá àfáwò káyùn àfọ́ ò lè fìlà gbé mo ṣe rí mo ṣe rí èyí ó rí evidence tó sọ di pé alẹ́bí lónìí ìbá sí nǹkan báyìí ti di káfíìrì àbọ́nà ọba mọ́jẹ̀mú la ilaha illallah gbogbo náà fà ti rí mọ́jẹ̀mú yìí mú torí ẹ̀ká bèèrè lọ́wọ́ ara wa sí anẹ́bí náà ló ń pé qala rasulullah sallallahu alaihi wasallam ṣùrùtù la ilaha illallah kádà tó kọ̀ntẹ́ ni ṣùrùtù la tó wọ́n máa wà wá kò sádìsì tó kọ̀ nínú ẹ̀báwọn àmọ́ ìkọ̀ọ̀kan nínú àwọn kìíní yìí pé evidence kọ̀ọ̀kan ló wà fún pé tó bá ti gbà tó bá ti ṣe mistake nígbà tó lè mẹ́ lára rẹ o mùmíní ni ọ tí o bá ti sí lára mọ́ o kìí ṣe mùsùlùmí evidence kan ló wà fún ni kìí pé wọ́n bẹnu àdìsí àti bẹnu àyàkùránì tó ní àwọn àníkọ́lá rasulullah sallallahu alaihi wasallam ṣùrútù la ilaha illallah kádà wà kádà kò sí jẹ́ bẹ̀rún anábì sallallahu alaihi wasallam nínú àwọn ọ̀rọ̀ ó ní mọ̀nkọ́lá láhìláhìlá mọ̀nkọ́lá láhìláhìlá dákọ̀lá àlìjánà anábì ní gbogbo ẹ̀ tó bá wí láhìláhìlá anábì ní wà àlìjánà ilé ìlànà kankan lọ mú láwọn fi mẹ́rin pé àwọn sí láìláìlá dáadáa láti kára àwọn ní hálù láìláìlá àwọn tó wíwí lẹ́nu lásán na lẹ́bí ń sọ ká ní bẹ́ẹ̀ ni ìtọ́ ohun ti sọ fún wa ni pé ọmọ yìí ti pera rẹ̀ bó àà ìyàdé ti gẹ́ẹ̀tì mi Adégbóyè ó sí kan ni kan láàrín la ilaha illallah dákọ̀rọ̀ jẹ́nà lakọ̀díkọ́láhú àkọ́láha dẹ́ngà nítẹ́wọ̀n sọ pé wà lè jẹ́ náà tẹ́mọ̀ pé kálọ̀gbọ́tùmọ̀ ẹ̀yẹ kìí sí pàwà táà ń wí táàrin ìdíkìrì náà ń bá wí bẹ̀rùn tàbí bẹ́ẹ̀ ni torí mọ́n lànẹ́bì sọ mọ́n yìí nǹkan tí ó sọ pé ó ti kó gbogbo nǹkan pọ̀ mọ́n kọ́lá anybody ìtumọ̀ mọ́nù mọ́n kọ́lá anybody tó bá ní la ilaha illallah dákàlà àlìjẹ́nà yóò wà àlìjẹ́nà adẹ́pẹ́ christian tó bá sì sí wí gbèsè ayé rẹ̀ lásán gan ó sì gínì yìí yíwà lè jẹ́ ìtànsí sọ̀kọ̀ ṣùká gbọ́ yí bẹ́ẹ̀ níwọ̀n bẹ́ẹ̀ ni hadithu mi anábi ni man qala la ilaha illallah mukhlisa li anna al-hadith yufassiru ba'dahu ba'dahu àwọn hadith anábi sallallahu alaihi wasallam wọ́n máa ń sàlàyé ara wọn ni o bí ayà kọ́nà ti ń sàlàyé ara wọn anábi wa ni man qala la ilaha illallah ẹni bá ń ṣe la ilaha illallah tó sì wà sincerely lórí in tí ń wí onambawi òun níwà lè jẹ́nà eléyìí ló wà yẹn bí ẹ̀ déńgbà adébóyè tí wọ́n sọ pé la ilaha illallah tó wà sincerely lórí ẹ̀ ìdá mùsùlùmí tó náà bá ẹni tó náà bá ń pèrè mùsùlùmí torí mọ́nlá náà mi sọ man anybody tó bá ti ní la ilaha illallah mọ́kùlùsọ tó sì wà sincerely lórí ẹ̀ níwà lè jẹ́nà ẹni tó wá la ilaha illallah tí ń wí lẹ́nu bá náà tó ń ti bẹ́ẹ̀ náà ó láwọn gbẹ́rẹ́ kan tó ti sin gbẹ́gbẹ́rẹ́ tí mo sí yíò kò sí aláya ọta tẹ́lẹ̀lẹ́ àwọn mi kò ní wọlé òdé sí ni mọ́kílísọ̀ ti kó náà rẹ̀ kò wà sí sí alẹ́ ó ti gbà pé nǹkan mẹ́tọ̀ lè dáàbòbò lẹ́yìn kí nìyí lẹ́yìn ọlọ́run ẹni tó sọ pé la ilaha illallah yí sọ pé la ilaha illallah ó wá sì fẹ́ tráfù ṣẹ́gẹ́ kìíní sí ó fẹ́ tráfù ó sì ti ní àǹkàtà tó kì bọ́wọ́ kò ká sẹ́rọ ká yí o ó bá ti wà lọ́ọ̀rẹ́ o kò sí irú tráfù wọn bá ti dẹ̀ tí wọ́n ọ ẹ̀mí rẹ̀ bó ní ó wà ìsìsọ láhìláhìláhìlá sọ́sọ́ àti jáde lórí ẹ̀ nítàǹsọ̀nù kò sí yàtọ̀ ó kọ́kọ́ náà fi ń kọ̀nbá màgẹ́ bí mùsùlùmí bàbá mi jẹ́ mùsùlùmí ìyá mi jẹ́ mi òun kán fi kọ̀nbá wọn àṣẹ mùsùlùmí ẹwọ́n mà nẹ́bí wa núhù alayhi salatu wa salam ṣe bí wòlí anẹ́bí ọlọ́run ló bí òjísí ọlọ́run ọba ló bí tó ti bẹ́ẹ̀ nígbà sọ́lọ́n káàkún mùsùlùmí ẹ wo ìyàwó fìràún ìyàwó fìràún náà bẹ́ẹ̀ bá ń kẹlẹ́ rí ibú láyé fìràún náà ni tó ń ti bẹ́ẹ̀ ìyàwó fìràún náà qualify as a muslim ọlọ́sì confam rẹ̀ pé mùsùlùmí ni so kìí ṣe pé ńgbà tí àyíntí ń kírun ń kírun ọlẹ́ máa kí torí tí ó jẹ́ kán gbà àrùn rẹ̀ náà ni la ilaha illallah ó ní òsí láàárẹ̀ yìí so man qala la la ilaha illallah lẹ́nu tó ti wà ẹmọ́yìn lọ́wọ́ eléyìn ti kílẹ̀ bá nísìnyí ẹlẹ́ẹ̀kejì anábì ní miftahul janna miftahul janna la ilaha illallah anábì ní kọ́kọ́rọ́ tí yóò fi sílẹ̀kùn alìjẹ́nà tó fẹ́ wọ alìjẹ́nà anábì ní la ilaha illallah wọn wọ́n wá ajẹ́kùnrin sí wọ́n anábì júwe alìjẹ́nà gẹ́gẹ́ bí ilẹ̀kùn gẹ́gẹ́ bí ilé tó sì ní orílẹ̀-èwọ̀ kọ́kọ́ tí wà mú lọ́wọ́ tí wà fẹ́ wà lè jẹ́ náà oníkíní yìí la ilaha illallah ibẹ̀ làwọn àfá àwọn àfá ẹ̀sìn làwọn àwò pé ẹwà o bí yẹn bá mú kọ́kọ́rọ́ lọ́wọ́ òní wọlé o ẹni tí ò bá mú kọ́kọ́rọ́ kò sí kíní yìí àmọ́ ẹ gbogbo ilẹ̀ mọ̀ pé kọ́kọ́rọ́ àmọ́ lẹ́yìn kọ́kọ́rọ́ sí kíní yìí kọ́kọ́rọ́ máa ń lé ah ok gbogbo àwọn àtẹ̀lé kọ́kọ́rọ́ àmọ́ kí yọ tèmi náà jáde kó tó lè báyé èyí hmm. kọ́kọ́rọ́ rẹ̀ gbogbo kọ́kọ́rọ́ ló lé kẹ́yẹ tó ní kọ́kọ́rọ́ tí ó kàn jẹ́ irin bọ́rọ̀ gidi tí ò ní níbi tẹ́ ti há èyí kọ́kọ́rọ́ ẹtún eléyìí náà èyí tiẹ̀ náà tún eléyìí ṣẹ́gẹ́ ti ní èyí tiẹ̀ náà lélẹ́yìí ìtànà alábi àwọn afáàní gbogbo kọ́kọ́rọ́ wá léyìn o máa ń jẹ́ à ẹni pẹ̀lú kọ́kọ́rọ́ láwù hasinan kọ́kọ́rọ́ tó bá léyìn tẹ́yìn rẹ̀ sì pé o ní kọ́kọ́rọ́ sí lẹ́kùn àlìjẹ́nà o àmẹ́ni tó bá mú kọ́kọ́rọ́ lọ́wọ́ tẹ́yìn kọ́kọ́rọ́ rẹ̀ bá fi lè kán sí ò lẹ́kùn sí bó bá lè yọ dáadáa náà sí wọ́n á mọ́ eyín kọ́kọ́rọ́ rẹ̀ kan ìwọ̀ kan àbí kọrùn kọ́ wá kíbọlẹ̀kùn òní sí torí pé àfáà ní ìtàn sọ fún ni pé láìláìláà ọ̀nà àtànàbí ṣe fi describe as a key yẹ́bi kọ́kọ́rọ́ kẹ́rin pé láìláìláà ọ̀nà sí kíni yìí ó ní eyín nu nítorí bọ́dọ̀ àwọn àfáà àwọn àfáà ilédè bẹ́ẹ̀ bá fẹ́ fi nǹkan jọ nǹkan ìntẹ́ fẹ́ fi jọra wọn ni wọ́n gbọ́dọ̀ súnmọ́ra wọn pẹ̀lú àwọn kankan ìgbà tànàbí wa lọ fi láìláìláà tó lọ fi jọ key kọ́kọ́rọ́ àti pé láìláìláà àti kí òjọra wọn bí kankan làfà wá ní pé ibi tó ti jọra wọn ni pé kọ́kọ́rọ́ máa ń léyìn o láìláà náà léyìn o ẹni tó bá mú kọ́kọ́rọ́ tí ò léyìn lọ́wọ́ tí eyín rẹ̀ bá kán kọ́dà bó ṣe ọ̀kan ló kán bẹ́ẹ̀ nínú eyín 15 ní bẹ̀mí kọ́kọ́rọ́ sí ó sì yàbí òní sí ìwọ náà bá mú láìláìláà lọ́wọ́ tí eyín kan bá fi lè kán léyìn láìláìláà rẹ̀ yóò sì lẹ́kọ̀ọ́ abẹ́rẹ́ sí nìsí òní sí ibi táwọn àfáà ti mú àkọ́kọ́ nù tọ́pìkì headline eyín mélòó wá ní láhìláhìláhù eyín mélòó ní sẹ́pẹ́ kíkọ̀ kan ìmọ̀ ní eyín tí ẹ̀ ìgbà nẹ́bì ló jí sí ọlọ́run ọba ó lé eyín tó ní sẹ́kẹ́tìrì sí muhammadu rasulullah ó ní eyín tí ẹ̀ láhìláhìláhù eyín méje péré lónìí ìmẹ́lọ́pọ̀ àwọn àfáà mi wọ́n mú méje lọ àmọ́ àwọn tọ́jú méje lọ wọ́n kí àwọn kankan bọ́nú ara wọn náà ni bákan ń sàlàyé ara tí mẹ́rin yóò bá fi lè pé sábà tí ń bá bọ́ láti ilẹ̀ wọ́n lọ́tọ̀ pé ọ̀lẹ́ lílé wọ́nù so láìláìlá rẹ̀ ń kọ́ ó sì gíní ó ti break alákọ̀ọ́kọ́ ọdún mọ́jẹ̀mọ́ láìláìlá al-ilm al-ish al-ilm gbogbo ẹni tí láìláìlá ó sí àǹfààní lálé tí ó sì àǹfààní fún lálé kìí alìlímù táwọn sọ yìí yunafi alìyàkí ah yunafi alìjáhàl ó gbọ́rọ̀ gbín táàpẹ̀ ní àìmọ̀kó ìyẹn ni pé tábánikọ́ mọ́ láhìláìláà ìyẹn ni pé kọ́kọ́ mọ́ kí ni túnmọ̀ láhìláìláà kí ni túnmọ̀ rẹ̀ gan torí pé Ọlọ́run bá sọ náà hàn kẹrì ẹ̀rí tí ẹ̀rí Ọlọ́run fa'alam fa'alam ẹlọ́mọ̀ táwọn bá ti yọrí mímọ̀ jáde nù fa'alam ẹ kọ́kọ́ lọ mọ̀ náà la ilaha illallah pé kò sí ọba kan àfọlọ́ba kí wá ní ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ yìí ló sàfẹ́kù rẹ̀ láàrin àwa mùsùlùmí lónìí lásọ fún wa nígbà ẹjọ́ la rẹ̀ kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ àti gbé ẹ̀sìn yìí fún àfọlọ́wọ́n balẹ̀ kan so sẹ́rà nǹkan tó wá kó sábẹ́ ẹ̀sìn pọ̀ àwọn nǹkan tó kó sábẹ́ ẹ̀sìn ó sọ́kẹ́ nìyí ó pọ̀ nínú tó kó sábẹ́ ẹ̀sìn àtọ́hà ìtẹ̀láṣẹ ọlọ́run tọ́lọ̀ bá ń pàṣẹ gbogbo wa lọ́run bá ń pàṣẹ fún gbogbo wa ẹnìkan ò sí ga ga gogoro kó lòun ju òfin ọlọ́run lọ anábìgbọ̀n jù lọ ọlọ́run sọ fún anábì franklin ni o wọ́n lẹ́ni tó fẹ́ tú ọjà tó jù tó fẹ́ kí ọjà ní kó gba tútú kí ní ọkọ́kọ́ ṣe igbá ẹ̀rẹ́ kọ́kọ́ dànù náà kọ́ gbá ya rẹ̀ ipò ní àrẹ́ta àkọ́kọ́ dànù búù ẹgbẹ́ <laughs> kò sójú alọ́mọ́nù anábì ọlọ́run tajúkọ anábì ni pé wá o franklin ni o anábì ọlọ́run nàín àṣírákítà nínú tèmi ọlọ́run ọbọ̀ òfẹ́ láyé tí mi sí ìwò yẹn sí lórí ẹ̀ o ní kọ fún ẹ̀tọ́ mi kọ fún ẹ̀dá mi ọlọ́wà ní ìwọ tí mo ránṣẹ́ gan tí mo ránṣẹ́ gan láyínà àṣírákítà níjọ́ tó bá dán wò tó bá gbé ẹ̀tọ́ mi tó gbé fẹ́lòmí layahbatanna amaluk ẹgbọ́n ṣe ń tó bá nàbí àwọn tàbá gbọ́ èdè lárúbáwá layahbatanna sí ẹ̀rí láàmù ní ìtumọ̀ rẹ̀ nù náà tó tún wá kún hajjakajaka ìtumọ̀ rẹ̀ nù tí kí èyàn mọ́ tọ́kọ́ yà tọ́ bá lu ọjí ìyà o ṣe pé èyàn sọ láìlì nù tọ́ bá lu ọmọ tọ́ bá lu ọmọ kite inú yà rẹ̀ dùn ṣe pé ọ̀sán tán ṣe fún ìtumọ̀ láàmù tó bẹ́mí ọ̀rọ̀ àti tẹ̀ nínú ẹ pé kankan là ń sọ má lu ọmọ o àmọ́ tọ́ bá lu ọmọ tọ́ bá fi lè lu ọmọ ah ọ̀tọ́ fi kàṣẹ́nu ìkàṣẹ́nu lásán ó ti ní mínì ètí mọ́ láàmù tọ́lọ̀ bá sọ kò sàdédé sọ láìní ashrakta ó rọrùn kọ́lọ̀ pé tọ́ bá ṣe ẹbọ pẹ̀lú ìwẹ̀lọ́ ìyáhbẹ̀tọ̀ amalu kọ́lọ̀ kọ́ sọ máa láìsí iṣẹ́ ìlú bàjẹ́ ọlọ́wà ní là láàmù ni àti ní tàókì tó á pàdé hmm. ìyìn bérédé bẹ́ẹ̀ níjẹ́bà ni láyáhbẹ̀tọ̀ amalu iṣẹ́ ìlú sì bàjẹ́ pápátá kò wá gbẹmọdé ó ní ìwà nẹ́bí kọ́dà wà látẹ̀kùn náà the same tàókì méjì wàlá tẹ̀kùnẹ́nà mínà ní kọ́sìrì yìí fi ń dá ọlọ́jú bí ọ̀ọ̀lẹ́ escape ẹ̀ nínú àwọn tí ó sùfò láti àmàlọ́wà ìṣẹ́bó náà lọ́sọ pé wà nẹ́bí gbogbo ń tọ́ bá sí láyé lẹ́sẹ̀ mo forí jì ọ́n àmọ́ kò débò nítorí bá débẹ̀ ọ́n yóò yí ọ ní o láwọn afẹ́ sọ láwọn afẹ́ sọ láìpẹ́ àwọn lójọ́ bí àwọn ọ̀rọ̀ kan bẹ táwọn afẹ́ bá fẹ́ sọ àwọn láwọn yẹn máa fi ń rò báwọn afáàsúná tí wọ́n máa ń lé o ibi tọ́rọ bá ti sọ tútù àbíkẹ́yìn náà sọ tútù ní o sẹ́bí tí ó bá fi lè mú tútù kéèyàn mú tútù ní o ọ̀rọ̀ tàwí ìdí wọn mú tútù o tọ́rọ̀ tàwí ìdí bí iná nífà ẹgbà tọ́lọ̀ fẹ́ sọ fún ànẹ́bì náà wallahi kò mú tútù fún ànẹ́bì Muhammad so ká mọ̀ pé ọlọ́run bá bá ní ká sí nǹkan tó bá ní ẹ sí nǹkan báyìí ẹ̀dá kan ò gbọ́dọ̀ sọ pé kò má sí nǹkan yẹn mọ́ níjọ́ tó bá fi lè tẹ̀lé tẹ̀ dáhùn ni níwọ níwọ ní wọ́rọ́wọ́rọ́ láì ṣe pé wọ́n jẹun pa èyàn ti gbẹ́tọ̀ lọ́hùn èyàn ti gbé fẹ́ dáhùn so ẹjá lọ́mọ túnmọ̀ la ilaha illallah ìtumọ̀ la ilaha illallah òun là mọ̀ lónìí òun pé kò sẹ́ni tó mọ ìmọ̀ kọ̀kọ̀ àbí fẹ́ travel tó lọ́dọ̀ àfà tí ń tẹ́yẹ̀ pẹ̀

láìláà láyà lámùhá ìlàlá ìlàhú kò tí ìyé wa báwọn bí ìtumọ̀ láìláà ìlàlá náà nù láìláà ìlàlá láyà lámùhá ìlàlá kò sọ́bà kan àfọlọ́n kò sẹ́ni tó mọ kọ̀ọ̀kọ̀ àbítání kí ló wá dé màtọ̀ sọ bẹ́ẹ̀ tọ́ọ̀tún tí ọmọ rẹ fẹ́ sí ìyàwó tó mọ́kọ wá tọ́ ní gbé lọ́sọ́dọ̀ àwọn ẹni ọlọ́run tẹ́ lọ yọ kádàrà wọn wò ẹ̀sìn ní kò sẹ́ni tó mọ àfọlọ́n ó ti tako láìláìláwà ọmọ tó mọ láìláìláwà tí yóò bá sì ti mẹ́wọ̀n fún láìláìláwà yóò mọ tẹ̀rì sínú nǹkan tí ó mọ tako láìláìláwà ọ̀pọ̀lọpọ̀ wa àtàwọn tá ń pè láfà lónìí àyìmọ̀ tó mọ láìláìláwà láfà fi ń jòkó ń jòkó pé ẹ máa bọ̀ wá ní tó ṣẹlẹ̀ ńlẹ̀ yín ò ní nígbà yíyanjú ẹ ẹni tó jalè ńlẹ̀ yín gbogbo ẹni máa sọ bẹ́ẹ̀ wà láìláàdín ń pèrè lọ́lọ́run ló fi jẹ́ pé gbogbo ẹni tí bá ń wọṣẹ́ òkè ṣe mùsùlùmí gbogbo ẹni tí bá ń wọṣẹ́ gbogbo ẹni tí bá ń wọṣẹ́ tí bá ń yẹ iṣẹ́ wo ẹni tó jòkó rẹ̀ ní sọ o pé ẹ máa wá yẹ iṣẹ́ wò ní ọ̀dọ̀ lẹ́yìn sábì mùsùlùmí kìí ṣe mùsùlùmí kí ló fà ó ti lọ kọlu nǹkan kan tó lágbára nínú wọn tawhid àwọn nǹkan tẹ́ bọ́lọ́ ọba nìkan ló special fún òun náà lèmi náà mọ̀ hádà shirik ntọ́lọ́ ńlá níbi ìwọ̀rọ̀ sínú Ah, wọ anábíjọ́ bá sọ pé wọn náà mẹ́kọ̀ọ́kọ́ kan àbùkù wallahi láàrin anábíjọ́ sì mẹ́kọ̀ọ́kọ́ practical example rẹ̀ pọ̀ ọlọ́run kọ́kọ́ sọ ọ́nà àlùkò àrìnà pé wọ anábì sọ fún wọn pé èmi gangan ìmọ̀ ìmọ̀ kọ̀kọ̀ àwọn ayé apọ̀ nínú àlùkò àrìnkẹ̀rin tá a bá bá débẹ̀ torí ọ̀rọ̀ ọ̀tọ̀ lòun tá a bá bá débẹ̀ àmọ̀ wa tọ́lọ́n gẹ́gẹ́ kọ̀ fún àmàlẹ́bí wọ́n náà sọ fún ìmọ̀ kọ̀kọ̀ practical kọ̀kọ̀ ajẹ́pín sọ nítorí pé òun ju anẹ́bì Muhammad lọ nípò nù gbogbo àfà tó bá jí nǹkan gbé tó wá ní ẹlọ́pàá àwọn àfà wa wọ́n ò jẹ́ amẹ́ tó gbé intention ní pé àfà yẹn ju anẹ́bì lọ ipò ọlọ́run ló wà nù ọlọ́run nìkan ló mọ̀ nǹkan tí mo wọ́n lé nìsí tí mo gbé tọ́ sí bẹ́ẹ̀ ẹlẹ́kùnta lọ́wọ́ pẹ̀lú ìtọ́nà ìkún mo gbé ọlọ́run nìkan ni ẹ ti gbé ìwọ ọlọ́run fún àfà nù so àyè mọ́túnmọ́ láìláìlá àwọn ẹyẹ fún alexa fún méjì nípa ní Muhammad wọ́n lọ sógun kan gbàtán lọ sógun yẹ bánibá sí lọ sógun ìmọ̀ mú àwọn ìyàwó lọ́wọ́ pọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà Aisha ni mọ̀ mú lọ́wọ́ kí ni rísìn káfọ́ alẹ́kọ̀ọ́ kan bẹ̀yẹn ẹni ma níyàwó tó pọ̀ bó ìyẹn nìkan ti ma ń lọ bìkan lójijì láìsí pé ó mọ̀kún wọn lọ sẹ̀kẹ̀tì sí kí a mọ̀ dá pé lágbájá lè mú lọ́njọ́ níyì ìmìlẹ̀ executive máa dàrú wọ́n mọ̀ sí táǹpì ní wọ́n mọ̀ mú jẹ ìmọ̀múlé pé wọ́n wá ní ẹjẹ́ ń sàlàyé ẹ̀ nísìnyí tọ́ sọ́tàfẹ́ lọ lónìí ìyẹn níyàwó mẹ́rin ó sì nídìí kéèyàn ìyàwó lọ́wọ́ ẹ ta ẹ wà ìyàwó mẹ́rin yẹn ní ìyẹn wà kọ́ no no no mẹ́ta yes ẹyọ kan ẹ wà ara lódódó ẹ wà dàálẹ̀ ọ̀yá ramata mo tiẹ̀ suweba mo tiẹ̀ kọ̀líjà àwọn ìyàwó mẹ́rin wá mú ṣe pé èyàn mẹ́ta ní òmú àwọn támúlò ìyìn ní jẹ́bẹ́ òun lọ Aisha ni máa mú Aisha ni wọ́n sì gbọ́dọ̀ so Aisha ọlọ́pàá náà sì nífẹ̀ẹ́ Aisha púpọ̀ òun náà sì ní wọ́n fi ní kó Aisha náà mú lọ́njọ́ náà Aisha ó wá ní ẹ máa wo tábà ń wo àwọn fíìmù àwọn lábáwá ẹ máa rí pélé ìrànkúmí wọn máa gbé bí ilé kan lébẹ̀ báyìí tí èèyàn wà ń bẹ̀ ibi wọn máa gbé Aisha sí tó máa tó jogun wọn á gbé kú lérí kíní òun wọn á gbé sí ibì kan tó máa jagun lọ́wọ́ òun máa wà ń bẹ̀ Aisha sì kéré lẹ́dàá nígbà tí wọn dógun yìí Aisha ti jáde ń bẹ̀ wọn lọ bóyá bùkátà wọn lọ báyìí dé wọn bá gbé àwọn bó ṣe kéré tó wọn ò mọ̀ bóyá torí kíní náà kẹlẹ̀ hẹ́fì tẹ́lẹ̀ wọn gbé sẹ́kọ̀ọ́ pé kò sáyé sàn bẹ́ẹ̀ wọn bá gbé lọ gbogbo wọ́n ti wá kù ní ojú ogun tán yányán wọ́n ti kú lójú ogun tán yányán ẹnìkan wá ń bẹ tóun kàn ń sa àwọn tó bá fi àwọn gègé rí sọ́ọ́lẹ̀ tóun náà bá tó ń ṣe káàkiri mo sì kan àìsà bí tí ó sùn sínú tó ń gbà táìsà òrí wọn mo ti lọ dúró síbi kan lónìí àìsà rè ọ̀dà wọn wá gbé àìsà lọlé àwọn kan sì ń bẹ àwọn mọ̀nàfìkì nígbà bá bọ̀rọ̀ pé mọ̀nàfìkì ẹ̀rí ìrànwọ́ nù sílámù yìí nǹkan bẹ nínú mùsùlámù títí ń bẹ́ẹ̀ ti pẹ́ òun ló fi jẹ́ pé yẹn bá ti gbọ́ sílámù yìí ọ̀rọ̀ gbogbo àwọn àfàdán dàlú yìí rú kò ọ̀rọ̀ pé mùsùlùmí lára náà tájọ ń kírun ìsìbí wọn ń kírun pẹ̀lú ìmámù yẹn ni abdullahi ibùnú bá ibùnú sàdúlù ẹ̀yìn anẹ́bìnrin ti ń kírun ẹ̀yìn anẹ́bìnrin ti gbogbo bá dé yóò tó sin anẹ́bì lọ sí ogun ó lọ ni tó ti bẹ́ẹ̀ fúnra ọlọ́run ló ní kèsè mùsùlùmí wọ́n sì kèsè ń kírun àwọn ẹ̀rí mú lápàdà mú wá fúnra wa nu pé yẹn lè máa kírun kó má jẹ́ mùsùlùmí tó pé láìláìlá pé lára rẹ̀ wọ́n bá ń lọ ìgbà tí anẹ́bì dé báyìí bá rí Aisha àwọn ọmọ tí ń ṣe àwọn ìmọ̀ tí ń ṣẹlẹ̀ bà tó yá Abdullahi ibn Ubay yìí bóun sì padà wá rí wọn lọ́kọ̀ọ́kan nù bó sì sáré wà nù lùnù ó wá lù báyìí dé ní ẹ̀ ká má dálé rẹ̀ lù ní àmọ́ ẹ̀kọ́ ti rí wọn ká má dálé rẹ̀ lù ní àmọ́ bí o ká má dálé rẹ̀ lù ní o àmọ́ tí ń ṣẹlẹ̀ rí o ìgbà tá a dé nísìnyí erí lágbájá àmọ́ ilé òtọ́ wọ́n ti ń ṣe pé wọn àtàrí sáà wọ́n jáde ọlọ́kan ló mú lónìí kí ni ẹ̀ ti wá káàkiri àwọn èèyàn á dúró lóòótọ́ ó pẹ́ òun sì ti rí wọn bí Aisha ti yọ àtẹni lóòótọ́ nù mo fọ́lọ̀ búra ta ló lè jẹ́ ìdíwọ̀n méjì àbíta ni owó ma sọ fún agbóhùn ọmọkọ̀kọ̀ ọjọ́ anẹ́bì lọ ni níbẹ̀ yẹn báyẹ̀ pé ẹ̀dá kan bẹ tọ́lọ̀ fún ọmọkọ̀kọ̀ ni anẹ́bì ni ẹmọ́ rẹ̀ dámọ́ ara yìí òun ló sì mú ẹ̀pẹ̀ àbípẹ̀ tán kẹ́ńlò bí yóò sì mú ẹ̀pẹ̀ yóò mú tẹ́sùbá bí yóò sì mú ọyá ẹmọ́ wa méjì wá àbíkó wọnú omi sánàbí ọmọ gbẹlẹ́yìn ni but ó dààmú ànábì ẹnìkan ló máa ń fìdí ànábì ntí o bá sálẹ̀ ntí o bá sálẹ̀ gbẹ ta ní tọ̀hún ọlọ́run yóò ràn jìbìrì rẹ̀ ta lẹ́yìn àtàlẹ́ bí wọ́n tó ràn yàn mọ́ kò sí ànábì ò sọ máa pẹ́tọ̀ wọn ò ràn yàn mọ́ o tí bá lọ tán àwọn yóò tún máa mọ tó ṣẹlẹ̀ o túrú yẹ pẹ̀ ànábì ò sọ fún wa ànábì wa ànábì náà ò mọ̀ kò lè sọ pé no kò lè sọ yes torí confam ni ah ànábì náà Aisha ọ̀rọ̀ yìí ọ̀ lè kílẹ̀ ara rẹ̀ ọ̀lẹ́kílẹ̀ ààrẹ mọ́lọ́lé mọ́lọ́lé gbogbo àwọn táwọn àmọ́ àdínà jọ náà pátápátápátápátá gbogbo pátá kọ́dà bákì tó jẹ́ àbá rẹ̀ ó ní à ah, ọ̀rọ̀ yìí kò kò sí kẹta lè fi fúdù rẹ̀ láàrin forty days ànábì ò mọ̀kàn ànábì ò lè sọ pé báyìí lórí ànábì ò lè sọ pé báyìí lórí ṣebí kọ̀kọ́ ní tọ́pẹ́ kọ̀kọ́ náà nù ní tọ́ sí ń bẹ́ẹ̀ ó wá ṣẹlẹ̀ ó wá lọ pé ó ṣẹlẹ̀ ọlọ́ọ̀nìkan ló lè mọ̀ lẹ́yìn ọlọ́run àti Aisha àtàrákùnrin nìkan kò sí mọ́ ọ̀sọ́ ajá náà lọ ni wọ́n gbà náà pé ọmọ tí ọmọ ìyàwó tán fẹ́ra ìwọ́n òbímọ ni ọ̀rọ̀ wákàtí kan lànà ọmọ o ìwọ́n ń sọ̀rọ̀ twenty years ta ni wọ́ ìwọ tó yáyí pé wọ́n lọ ọjáde lọ ọbádé náà alájá ẹlẹ́ha ń mi àwọn náà sì fọ́ lọ ìpẹ́ bọ̀tí ọlọ́run jẹ́ kí a máa ń sọ̀rọ̀ kan wà láì onú òwe yorùbá ló wà wọ́n lọ́lọ́run ní jẹ́ káàrò okó gbọ́n kára alẹ́ mọ́rí sí sẹ́gbọ́n káàrà okó tí ń gbọ́n sí isú wọn gbogbo ara okó ní ewu ara ẹ̀wọ̀n ẹ̀gá ọdún náà tẹ̀sán lọ tẹ́ bá ra zemo 3 kgs ẹ wá ra gàárì ike mẹ́rin ó ti jù lọ gan ike mẹ́rin ò ní lónù 1000 súnmọ́ àwọn ok kò tí tó ló àmọ́ síbẹ̀síbẹ̀ náà ó wọ́n jù lọ náà anábí ò mọ̀ kò sí ó sì di after 40 days anábí wá sí lọlé bàbá Aisha mà tó débẹ̀ láti gbà ọ ní ọlọ́run ti sẹ́ndì jírísà anábí kò sẹ́ǹtì wíṣà nẹ́bí ọ̀rọ̀ tó da lérú tó da odidi islam rú ó kàn dé báyìí dé anábì kan kangun ni àtó dé stage kan anábì kan kangun náà ni wọ́n ń gbọ́n torí pé aisha ti mọ bí jìrì bá dé bá débi sí mọ́ sí aisha ni torí pé láti gbà ni ọlọ́run sọ̀rọ̀ ó sì da aisha lójú ẹ̀wọ̀n kẹ́lá aisha sọ mẹ́sì kìí sì ṣẹlẹ̀ aisha ni mo dúpẹ́ ọlọ́run ọba ọ̀rọ̀ mi lọ́nà fẹ́ sọ nísìnyí <laughs> ah, ẹ̀jẹ̀ ká lọ bí ẹ̀jẹ̀ kó gbọ̀n tán <laughs> ani ban kaya jáde ban kaya jáde wọn fi pa wọn ayisa ni o wọn fẹẹ kọdà ọlọ wa ala rasihim ọlọkan mẹsàn abdullahi bunu ubahi bunu salul àwọn ọlẹ́rí abdullahi bunu salul ọlẹ́rí bíi bi bíi àdísì lọ́sọ̀kẹ́ nìyí lọ́ti lọ rí sukila fi mú ní àyín kò sí ẹnìkan kan tó mọ kọ̀kọ̀ kẹ́nìkan má tàn yín mọ́ kẹ́nìkan kan má tàn yín mọ́ but kẹ́nìkan bẹ Asiri kan bẹ́ẹ̀ mẹ́tẹ́yìn ọ̀ma yín padà asiri bí àṣírí yẹn ìṣàyẹ̀jú ẹyẹ fún wa ní ẹ̀rí wọ́n lọ sójogun náà ni ànábì àti Aisha náà ni nínú àwọn ẹgbà ara tí obìnrin máa ń lò bí yẹrí ní abẹ́tì gold Aisha bá rí tiẹ̀ wọ́n bá wáwá Aisha dúndùn pé àbí táwọn bá rí o ènìtìní tó lọ o a ti wá wá rí kó bá ní pé ànábì ilé mọ́kọ̀ọ́kọ́ ìpé ìtàn wà lélẹ́yìn kódà kò lé tó bá ń bọ́ lọ́wọ́ ànábì kánábì ti tẹ ẹ̀pẹ̀ ibi ẹ̀pẹ̀ náà kú wà pọ́npọ́npọ́npọ́n hmm. <laughs> kó sì tẹ́wà náà ó tẹ́wọ́ tí nínú ó sáàsì ẹnu gọ́gù ó gọ́gù rẹ̀ nu ànábì bá ti jẹ́ gọ́gù wọn ò rí o ẹjẹ́ mọ̀ pé tán wà ẹgbẹ́ ànábì ló wà kọ́mítọ́ wà lẹ́gbẹ́ ànábì òun ló gbẹ́sẹ̀ bàtà ìsàwọ̀ àgbàgbẹ́ ẹjá máa lọ làsímí ó gbẹ́sẹ̀ báyìí dé wọn wá rí kí láwọn dààmú ara wa sí kọ́dọ̀ ọlọ́run sọ́nà àlùkùnrin kẹrì nínú nǹkan táwọn táyẹ̀ máa fi ń ṣe ẹ̀rí pé ọ̀dà ọlọ́run ní wà ń dáhù ní sọ́tù jìn lọ́nà tí yà yìí lọ́wọ́ parí sọ́tù jìn illa man yutadọ wala yuzhiru ala ghaibihi àdá ẹ̀ ha ni ẹ́sìn mú òmìnira ní kíláàtì bẹ́ ń kọ́ àá kíláàdé ẹ̀ àti habẹ̀ ni àbí kíláàyà ìsìnkí wáyà ìsìn náà nù sọ́tù jí lọ́wọ́ sàrin parí ni mọ́ sọ́tù jí ọtí parí rẹ̀ ọtí kọjá sọ́tù jí ni ẹ̀wọ́n bí mo fẹ́ fa fọ́ìtì kan jáde nítorí àbíká àbíká kí àá bá mú ọtí sọ́tù jí ni mo wá mo wá kí n sí kan méjì ìyá ṣáàtùdì jẹ́ ṣáàtùdì jẹ́ ó sì fẹ́ dá mi náà lórí ṣe after kí kọ́ ni eh? before múlì kàbí no before múlì kọ́ ẹ̀hẹ́n àhà eh, ẹ̀ látọ̀kọ̀ yọ̀ ọlọ́ni áálí mọ̀lẹ́gọ́ yìí ẹ̀yí wà ní sí mọ̀lẹ́gọ́ yìí E ọba tó nímọ̀ nípa kọ̀kọ̀ fala yudhiru ala ghaibihi ahada kò kí n fi kọ̀kọ̀ rẹ̀ mọ kankan náà àwọn ẹ̀dá ó wà ní illa man irtada min rasulin àfẹ́ tó bá wù nìkan nínú àwọn òjíṣẹ́ rẹ̀ ló ní ó fi kọ̀kọ̀ rẹ̀ hàn eléyìí làwọn tán yẹ ti mú nínú

ọlẹ́ lọ bí ibi tó dé mọ́ ọlẹ́ lọ bá dàrẹ́ ti bá náà yàbí sínú láì tí èsì ìyàwó rẹ̀ lẹ́rú obìnrin kọsì kí mẹ́lẹ̀kan bá sùn lẹ́rú obìnrin nígbà náà sẹ́kú kò sẹ́rú mọ́ nísìnyí o bẹ́rú bá sì tún wà àmẹ́rú padà máa wà àmọ́ kò sí sẹ́rú báyìí tẹ́rú kò sọ́gbọ́n tàbí sí apàdà fún máa kẹ́rú tó lápàdà jagun ẹ̀sìn ó lè mọ́ sojú tiwa yìí o àwọn kò ní jagun ẹ̀sìn á tan ara jẹ ní ẹ̀dá kan máa sàdá kan máa rogun ẹ̀sìn <laughs> ẹ̀ ní rogun ẹ̀sìn wọ́n sì pé ah ogun ẹ̀sìn ó wáyé àwọn yóò mú wa kẹ́rú so tíyẹn bá lẹ́rú ìyẹn lè súnmọ́ láti níta anábì wá mú ìkànnà àwọn ẹrú rẹ̀ ó sì mú ó sì mú ó sì mú lọ lẹ́yà ìkànnà àwọn ìyàwó rẹ̀ ó sì súnmọ́ ìkànnà àwọn ìyàwó wá rí sẹ́kẹ́tì sí sẹ́kẹ́tì tọ́lọ́ sí lẹ́tọ̀ fún anábì ni ó wá ní a ah, ń sọ fáwọn yòókù wa anira no mo sọ fún mo sọ fún mo sọ fún wa inú ẹ wọ́rọ̀ kò sẹ́tọ́ náà ní bá sọ̀rọ̀ fa inú wa bí ọlọ́run ọlọ́run yẹ ayọ́ ànàbí àà ìwọ Muhammad lima tuharrim ma ahalallahu laka kí ló tó fẹ́ ṣe léwọ̀ léra rẹ lérí ìtọ́sọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ fún ọ tẹ̀bùtọ́ bí mọ̀rìndọ́ta àsìwájì torí pé ó fẹ́ káwọn ìyàwó rẹ yọnu sí ọ má ṣe bẹ́ẹ̀ mọ́ o forí jìn ọ ọlọ́run wá ní wà ìdí asárọ̀ nàbí yìí ọlọ́run nígbà tá ànábì fi kọ̀ọ̀kọ̀ kan tó fi pamọ́ báàbọ̀ àsìwájì sọ́dọ̀ kan náà àwọn ìyàwó rẹ̀ ìyẹn ni pé ìyàwó ànábì ó lọ tú kọ̀ọ̀kọ̀ yẹn wá lọ tún ta ọlọ́run wá ní àwa mú díẹ̀ nínú àwọn nǹkan tó ti sọ fáwọn èèyàn àfihàn wà nẹ́bì àmú díẹ̀ àfihàn ọ́ ayàntún èyí tí ò fi hàn yóò rí torí pé òjíṣẹ́ ọlọ́run ọba náà ni ta ló wá ránṣà nẹ́bì jìbìrú ni ó rán sí anẹ́bì ò tẹ́ ẹ̀gbẹ́ tó fi mọ́ ìntàyà yìí ń sọ lélẹ́yìn òní àwọn kan mìí ń bẹ àfihàn anẹ́bì ọlọ́run òbí mi àti kí nìyí ànífihàn nínú rẹ̀ gbogbo àwọn anẹ́bì ọlọ́run tó ti wá kànábì tó dé ànábì ọmọ wọn ọlọ́run ní gbogbo ànábì ọlọ́run nínú wọn àsọ̀tàn wọn fún ọ nínú wọn àsọ̀tàn wọn fún ọ èyí tó sọ fún ànábì sọ lè mọ́ àbí ó lè mọ́ kò lè mọ́ ìtayà yìí sọ nìyẹn sóńtò délé yìí ibi tá bá débẹ̀ ni pé àlẹ́ ẹ̀lìmù lára májẹ̀mú àkọ́kọ́ tí ó jẹ́ kí láìlá sáfàní fún yàn ó ní ká mọ̀túnmọ̀ láìlá ìlàlá tó jẹ́ bá ti lè mọ̀túnmọ̀ rẹ̀ pẹ́rẹ́ báyìí yíò mọ̀ sí mistake ara mistake ni pé a ní láhìláìlá kò sí ọba kan àfọlọ́n ó kó pé kò sẹ́ni tí ó nímọ̀ nípa kọ̀kọ̀ àbíta ni ọlọ́run nìkan ni so ìwọ tọ́ba tí wọ́n ń lọ́dọ̀ àáfà tí ń yẹsẹ́ wò tọ́ba nígbàgbọ́ pé ẹni ìyẹn mọ̀ kọ̀kọ̀ ó kí ń ṣe mùsùlùmí torí pé ó ti fail níbi kí nìyí níbi mọ́jẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ ó ti fail ànábì wa sọ o táwọn kí kì í ṣe mùsùlùmí lélẹ́yìí o gbogbo ẹni tí máa ń lọ ẹni gbogbo ẹni tí máa ń lọ́dẹ̀ tó yẹsẹ́ wò tó sì gbàgbọ́ ó ní rámátà ọmọ rẹ kò gbọ́ ọ̀fẹ́ sí edu wọ́n náà ẹ́ àwọn àfáà ní olùkọ́ ọ̀fẹ́ o tó bá ṣiṣẹ́ tó lòtọ́ èsè e mùsùlùmọ́ bọ́ bá kírun jọ náà ọlọ́run ní gbarun rẹ o anábì sallallahu alaihi wasallam ó ní mọ̀ ní ata àrọ́ọ̀fà ẹni bá lọ bá gbogbo ẹni tí ń yẹsẹ́ wò fásà aláhu an shay'in ó wá béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ lamutukubalahu anábìyà ní fàáhín sọ̀dákọ̀hù fàáhín sọ̀dákọ̀hù tó bá wá lọ gbàgbọ́ fàkọ̀dì káfàrọ̀ fàkọ̀dì káfàrọ̀ ọmọ mi lẹ́yìn o sì fàkọ̀dì tálọ́bẹ̀ táwọn ní fàkọ̀dì fàkọ̀dì tálọ́bẹ̀ anábì ni anábì fàkọ̀dì káfàrọ̀ bima unzila ala muhammadi nínú tí wọ́n fi ránṣẹ́ sí ànábì ọtí yagẹ̀bẹ̀ pẹ̀lú ọgbàgbọ́mọ́nù lásìtàbí mùsùlùmí èsì mùsùlùmí so bóòlẹ́ni tí wọ́n ń yẹsẹ́ wò tó já fàtí yẹsẹ́ wò sáájẹ́ mùsùlùmí ló fi jẹ́ pé gbogbo ìmọ̀mù máa ń yẹsẹ́ wò èèyàn lè kírun lẹ́yìn rẹ̀ torí kò nírun eléyìí ni ká ti sọjọ́ kan àmọ́ padà yanjú eléyìí ni nílà àwọn gbogbo lára iṣẹ́ àwọn àfà tó máa ń sọ ọlọ́fà àwọn èèyàn ó láwọn kan tí máa ń lọ́nú gbà tó lè fẹ́ dá ṣubú halẹ̀ ní máa ti ń ṣẹlẹ̀ àbíkátíkẹ́ nìyí ká máa ṣe tanná sí o kó wọ́n jẹ́ pé àwọn làwọn ń roko àtún à ń gbìyàn gan àtún àfi ọmọ àbáwọ̀ abẹ́ so agbára ma kílẹ̀ rẹ̀ àníbi ni máa ń rọ ha minkum munkara ẹni tó bá rí nǹkan tí ò dáa falyuga yiru bi yadihi kó fagbára rẹ̀ kó fi yípadà fa in lam yastati' tí ò bá lágbára fa bi lisani kó fẹnu wí fa in lam yastati' tí ò bá lágbára ẹnu fa bi qalbi kó fọkàn kọ́ mòlúdi Ibrahim Niyas táwọn èèyàn ń ṣe ìmíkàfẹ́ mú àwọn ṣubúwà eléyìí ò nídìí kéwú rẹpẹtẹ kò tẹ́ nídìí kọ́ ní kí ó kàn nídìí kọ́ kí làákàyè tó jiná làákàyè tí tó tó làákàyè tó ṣe dáadáa kó àlọ́pọ̀rọ̀ yẹn ni kò sí kọ́ èèyàn lè kàwé kó jẹ́ pòfẹ́sọ̀ ẹnìkan wọ́n pè ní bàbá tó fíkì wọ́n ní dókítọ̀ ni nínú Islamic study ó wá post ìpínlẹ̀ sí Facebook mo ń sọ ilé ìlera atẹ́gùn torípò náà post ẹ̀ sí orí atẹ́gùn ni ẹgbẹ́ tó sọ ó ní if you have niyas in, you ha in your life you have everything if you have niyas in your life you have everything ṣẹlẹ̀ ní káà dákẹ́lẹ́ lérí tàbá dákẹ́lẹ́ léyìí iṣẹ́ táwọn sí yáyà ń bà yẹnu ìtumọ̀ rẹ̀ pé tó bá ti ní niyas inú sẹ̀mí ayé rẹ̀ you have everything ó ti ní gbogbo nǹkan kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin Christian àti tó sọ̀rọ̀ if because Jesus sọ pé àwọn tó tẹ̀lé Christian àwọn Christian sọ pé if you have Jesus in your life you have everything ìbí wọn máa ń sọ̀rọ̀ kan àwọn jíjọba sọ fún àwọn fún Jesus wọ́n sì ń la káyìí ju ẹni tí ń sọ fún níyàsì lọ tó wọ́n lè wà convince pẹ̀lú bọ́lọ̀ sí dá Jesus but níyàsì <laughs> ọmọ bó dẹ̀lẹ́gàmì ọ̀sọ́ yẹn wà sensible ní ọlọ́run sàmọ́nà wa so ọ̀rọ̀ eléyìí onídìí kéwúrẹ́ pẹ̀lẹ́ ó kàn ní kọ́ ńlá ká ìdí ẹni ẹlẹ́ẹ̀kejì wọ́n ṣe mọ̀lúdì níyàsì wọ́n fẹ́ convince ẹ wo ní sẹ́yìn ọgbọ́n ẹ wọ́n wá sí pọ̀ tó ẹ pọ̀ níjọ́ táwọn kírísẹ́nì ń ṣe ìwọ́de yàn yìí ẹ wọ́n ṣe pọ̀ tó ẹ pọ̀ tó wọn <laughs> so báwọn ṣe tẹ́sí wá sí ẹ pọ̀ tó ní tí wọ́n nílọrin láti láti ẹ̀ bá tẹ́ bá study ẹ̀ láti station wọ́n sì kanra wọn lẹ́yìn báyìí mọ́ ògbọ́n dé pàtàkì lábáyìí wọ́n sì jọ bí ọ̀kẹ́ bá kọ táyà wọ́n sì jọ ara wọn báwọn àwọn tán gbogbo àwọn tán wá that is Kwara State for Christian lásán ní Kwara State kátà ní gbogbo àwọn tán wá sí mọ̀lúdì tó Christian ti wá pọ̀ tó ká ní kíyàn pọ̀ so kéèyàn wà làkàtọ́ ẹ̀ka ti sọ lórí rẹ́díò rí ìyìn tẹ́kùnmọ̀ pé mòlúdì ó dà bí ọ̀dà nílé yín ẹ̀wọ̀n tí ń takò ẹ̀wọ̀n tó ní kó dá ọtọ́nà sí ni ilé ti wà ní sìn ìbílò ní takò àtò nǹkan àwọn tó ló dá àwọn ló pọ̀ jù so wọ́n wá ní majority kí wọ́n á ní ẹkẹ́wú sí why kí ló dé lọ kéwú dákẹ́ majority candidate vote láàmú fi wọn ọ̀rọ̀ ẹ̀sìn ẹwà àwọn tí ń kírun táwọn wájú ẹ mọ̀ pé irun dáa àwọn abáwọn tí wọn kírun ló pọ̀ irun ò dáa nù sọ pé nǹkan tó nǹkan tí àwọn ọkọ̀ kan sì ń bẹ àwọn tí kírun wọn ṣe nìyí wọn kéré sí majority carry the code káà máa fi sọ̀rọ̀ ẹ̀sìn evidence prove yourself ọlọ́ni hatu fahatu burhanakun challenge ọlọ́run ọba nu fahatu burhanakun ẹ fún wa ní evidence yín in kuntum sadiqin tẹ́kọ̀ọ́ àlóyè òdodo evidence ni a nídìí ọ̀rọ̀ làkàyè tó bá já sí pé èèyàn kópa nínú ẹ̀sìn torí kó pópa nú ẹ̀sìn láfi ní ká máa sọjọ́ ọ̀bí rẹ̀ jẹ̀mọ́ ìbéèrè tó mẹ́bẹ̀rẹ̀ yẹ̀ kan nìkẹ́ sọ gbogbo àwọn títí bí láti jọ ikọ́ àbábí àwọn ọmọ kékeré bá bí èsì kan ètí rẹ̀ tó sèsì bí láti jọ èsì méjì rẹ̀ lápé ìyẹn pé ìyẹn kópa nú ẹ̀sìn yàtọ̀ sáà nẹ́bì ni o ìyẹn kópa nú ẹ̀sìn ah, ẹni tí kópa nú Islam ó yẹ ká máa sọjọ́ ọ̀bí rẹ̀ títà bẹ́ẹ̀ ká máa kópa jẹ̀mọ́ fọ́dà àwọn ará àta táwọn gbọ́wọ́ táwọn òbí náà abákiri náà ni abákiri ni tó wá jẹ́ pé kéèyàn ó ní ìmánì tó ní ìyẹn ní ìmánì torí pé ìmánì tó torí kó láyé lọ́dọ̀ ọlọ́run ọba yàtọ̀ sáà níbi ọlọ́run ọba ó yẹ ká máa celebrate ọjọ́ ìbí rẹ̀ tàbí ẹ̀kọ́ jẹ́jẹ̀ mọ́ abákì náà ni torí confam ni Ànábì sallallahu alaihi wasallam ó ní ìmánì gbogbo ẹ̀yin mùsùlùmí pápátá táwọn ọmọ olùgbẹ́ mbẹ́ o àwọn Usman wà mbẹ́ o àwọn Ali àwọn Khadija àwọn ìyàwó àná mbẹ́ mbẹ́ o tí wọ́n bá kó gbogbo ìmánì yín tí wọ́n bá gbé sẹ́rí síkèlì kan tabakiri nìkan tí wọ́n gbé sẹ́rí tó ti bẹ́ẹ̀ ẹnìkankan nú àwọn sàábé wọn ò sọjọ́ bíi ẹ abakiri kàtó wọn tẹsí tàbí mọ mi ò mọ tẹ bá débi ẹwà yàwó ìdílé ní àsì Ọlọ́run sàmọlá nítorí eléyìí òní ẹ méje kẹmi ẹ ti máa ń fẹsẹ súnà kẹmi rẹ máa sì ah bó bá náà ni àwọn yóò alẹ tó bá wọn àwọn ọlọ́run ni ìgbà tí ń sọ̀rọ̀ yìí ní sọ́tù nítòsí yà yìí tí ń sọ̀rọ̀ jahannama uh, alimutalat ìyàn ti sọ́rọ̀ yìí òsàn tó ẹ̀ hapuwa ṣe ájòkó tí wáyájú ọlọ́run sí wọ́n láì àti wà wáyé dì náà yawma naqulu li jahannam ọlọ́run ní ọjọ́ tàbá ń sọ hal himtalat sọ ti kún torí wọn rọ́ sí fún ọ̀kìn ẹ̀bọ́ ni yóò ní halimi mazid sí mo rí sí kètò ó yẹ tó pa wọ́n kú ó yá wọ́n kú ó yá tó kọ́ wọn bẹ́ẹ̀ wọ́n tó kọ́ wọn bẹ́ẹ̀ ọlọ́run sọ pé halimi tó ti kún yóò tó ní halimi mazid mo tó rí sí wọ́n tó kú wọ́n sì wá máa bí tí ó fi wá kó gbogbo àwọn àwọn gèfèrí àtàwọn tí wọ́n ti wá kọ́tán tó máa bí tí wá sí ẹ̀ lẹ̀ máa tó wá bèèrè lọ pé sógbótó ni yóò tó ní mo rí sí ọlọ́wà sẹ́yìn mọ́ o ọlọ́wà mú ẹsẹ̀ rẹ̀ bí tá a ti tó rẹ̀ pé ọlọ́wà lẹ́sẹ̀ nù ọlọ́wà ẹsẹ̀ rẹ̀ bọ́ nádé ànámà wíwá ní ha ó ti tó ó ti tó ó ti tó so ẹ dàpọ̀ ọlọ́wà ẹ má jẹ́ kí o ṣe kí ọkàn yàn pé báyìí fún lẹ́rìí ni ṣé gbogbo àwọn eléyìí náà ni wàá ọwọ́ adúrà àwọn tán tẹ̀lé fìdí àwọn náà wọnú omi ni so káàrùn ọjọ́ Musa wá wọ́jọ́ náà pé èyí ah, ìwọ Musa ọláwàláwà lè jẹ́ náà wá wá adúrà àwọn tán bẹ́ẹ̀ náà ìfìyàwó náà yìí tí wọ́n ti á pọ̀ tó yìí náà ni so wọ́n èrò níbà kọ́dà ń bẹ́nu àwọn ànẹ́bì mi ànẹ́bì ló ń bẹ́ o tẹ́pẹ́ èèyàn méjì péré ló tẹ̀lé so káwọn àwọn méjì tán tẹ̀lé o náà káwọn àwọn àjòkó pé ànẹ́bì ọlọ́run ní náà a mẹ́ta àti wọ láwọn àdìjẹ́ náà tó sọ pé gbogbo àwọn eléyìí wọ́n á náà bẹ́ẹ̀ ni wọ́n wọ̀ bẹ́ẹ̀ so àwọn ànẹ́bì ti sọ àwọn nǹkan tí yóò fi wọ náà ti sọ fún wa ànẹ́bì ní kólù ummati gbogbo ọjọ́ mi pátápátá yẹ̀dìkùlù mọ̀nì àbà àyàfẹ́ ní bá kọ́ ní òjò mi kún òlúwà àlìjẹ́nà ni wọ́n ni wà mọ̀ ìyá àbá ya Rasulullah ta ni ó kọ̀ kún òlúwà àlìjẹ́nà kí lànà bíi mọ̀nì àtọ́ àní ẹni bá ti tẹ̀lé tí bá ń sọ dákọ̀lá àlìjẹ́nà yóò wà àlìjẹ́nà wà mọ̀nì àbà ẹni bá ti kọ̀ wà mọ̀nì àsọ ni ẹni bá ti kọ̀ kún bá ti sẹ̀mí olóhùn òsì tí ń sọ fàkọ̀dé àbà ó ti kọ̀ kún àlìjẹ́nà nù ó ti tán pé wọ́n pọ̀ kọ̀ so ẹ fún abẹ́ abá lè púfẹ̀ fún wa ìtawà bèè lọ yìí ni pé èyí tẹ̀ ń ṣe yìí ṣe gbalada abẹ́ni gbalada agbọ̀rọ̀ tó lè yìí dáadáa o èyí tẹ̀ ń ṣe yìí ṣe gbalada abẹ́ni gbalada mẹ́bàá gbalada irú ládá wo lẹ́gbà Islam máa ń sọ quantity ládá tẹ́yìn bá gbà lẹ́bi tẹ́yìn bá ṣe irun tá ń kí wọ́n sọ ládá tábà bí wọ́n sọ lórí ẹ̀ àwẹ̀ tá ń gbà wọ́n sọ àbí wọ́n sọ mọ́kà tá ń lọ wọ́n sọ àbí wọ́n sọ zakata ń yọ kọ́dà àsìkárù àsùbá tánàbí ní ká máa ṣe láìláìlọ́wọ́dáwọ́dáwọ́dáwọ́dáwọ́ so definitely ó gbọ́rọ̀ sọ yé ládàtẹ́ gbà fún mòlúbí Ibrahim tẹ̀sí yìí ẹ̀sọ̀kọ́ títí ládàtẹ́ gbà mẹ́ kẹsì mú púrúfù wá nínú alukuhani àwa lè fún yín ní púrúfù nínú kuhani pé gbogbo iṣẹ́ tọ́lọ́ ní ká máa ṣe pápátá ló ti sọ dédé iṣẹ́ dédé látàkì nìyí kọ́dọ̀ omi bẹ́ẹ̀ ó ní ẹ̀gbọ́ ládà kọjá rẹ̀ ó ní alhajjul mabrur laysa lahu jaza illa aljanna ẹ̀rí pé ìbá ṣáájú tó dáa kò sí ní táà lè fi kọ bẹ́ẹ̀ pé bó ṣe tó lélẹ́ yìí ilẹ̀ jẹ̀nà yóò wà jẹ̀nà dé so ẹ kàn fún alẹ́ rí pé mòlúd Ibrahim tá à ń ṣe yìí o bí ẹ bá ti ṣe yóò gbà dáadáa kọ́dà dáadáa tí n tán pè ní Ìsìlámù nù gbogbo ń tánàbí ní a máa ṣe pápátá ẹ wọlé àpòjú ẹni sí yìí anábì ní ká gbà ọjọ́ àràfá ó ní wọ́n gbà ọjọ́ àràfá kí ni kílẹ̀sán rẹ̀ ọlọ́run ó gbà ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ fún ọ ẹ wọ́n wà ní sọ́yẹ sọ́ọ́nìsìn ẹ mú wá bẹ́ẹ̀ fẹ́lẹ́ yìí náà at'amani hadha wa razaqanihi min ghayri hawli minni wala ordinary oúnjẹ lásán Ànábì ní ẹ má fi lè sọ gúfèrè Allahu ma taqaddama min dhanbihi ọlọ́run fẹ́ sẹ́rí ẹ̀sẹ̀ yìí níta sọ pé dáadáa lò ẹ̀yìn àwọn amúrun tó jọba ìwà fàátùbùrù hánà kún in kó tó sọ́ọ́dì kí ládàá téèyàn ó gbà nítorí pa ṣe mòlúdì séwu nítorí pa ṣe mòlúdì Ibrahim ṣẹkẹtì ládàá yóò bá gbà ẹ̀sọ́ ẹ̀sìn fún alẹ́bìdẹ̀ báyìí so nítorí pé ní Islam ẹ má dààmú ilé gbogbo tí ìsìláàmù ní àmọ̀ sí pátá ló ti sọ lápátá gbà ó dẹ̀ sọ bẹ́ẹ̀ bá ní káwọn mọ́kọ̀ kan bá ti mọ̀ sọnù kọ́dà bẹ́ẹ̀ bá fẹ́ wẹ̀wù lásán ọ̀yọ́ ọkọ̀ wẹ̀wù lásán tọ́ sí sùúrù àbáyìí ó ti sọ dúró látọ̀ wọn fọ̀ ọ̀fẹ́ bẹ́ẹ̀wù ọ̀fẹ́ bẹ́ẹ̀wù ọwá ṣe bísìn láyì ọlọ́run sọ kọ́ntítì tó ń ṣe fún ọ so gbogbo ẹ̀ ló ti sọ ó dẹ̀ púfẹ́ wà ọlọ́run sàmọ̀nà wa o so ìtọ́ aburú bẹ̀ ní pé tó bá lásẹ̀sì sí mo ti ń sọ mo ti sọ́mọ́ láti gẹ̀ta tí ń bá láyẹ̀ sí facebook whatsapp ẹ̀rìnà òdára torí èmi sì ti rí kan lánàá báyìí nígbà apàdà tẹ́tẹ́ náà ni wọ́n ya fọ́tò Ibrahim báyìí láwọn náà ó wá sí báyìí ìfọ́tò báyìí ó sí báyìí sí ni kí ni tó mọ́ rẹ̀ bí ìgbà tó yẹ bá gbé èrè kalẹ̀ náà ni àbí kí ni sáwọn eléyìí ìgbà tó yẹ bá gbé èrè kalẹ̀ èyí bá gbé èrè kalẹ̀ wọ́n sí láyé eré ara abúlé fọ́tò nù séjì bá rí fọ́tò yóò náwó sí Ibrahim báyìí sí Ibrahim yóò sì ní àbọ́nà ọba ẹni tẹ́ pé ń bẹ́nu sàárè bọ́nà sí yanjú ọ̀rẹ́ gan ẹ̀mọ́ kò sẹ́ tó ń bí dáa tó lọ pé fún ẹ̀fẹ́ ọmọ àlìjẹ́nà nìyàs pé wà láàlìjẹ́nà báyìí kò sẹ́ tó lè sọ kò sẹ́ tó lè sọ pé wà lóde rábáyìí kò sẹ́ tó lè sọ kọ́dà náà àwọn sọ̀hábà ẹnu àwọn tá náà bí ti sọ nìkan ọmọ àlìjẹ́nà nìkan ni wọ́n sọ kí làwọn dààmú ara wa sí ẹlòmí ó sì mọ̀ ó lóore ju ẹlòmí lọ́nà àfà ó dàrí kí á mọ̀ ká tó mọ̀ sọ à ń bọ̀ sí bọ́ sí islam fún wa láyé níyọ̀ǹda ká ṣe bẹ́ẹ̀ fún àníbi muhammad káfíwá ní ordinary person lásán nítorí léyìí wọ́n tó bá ti bá wọn participate díẹ̀ bóyá ọ̀sìn bíi lọ náà ni àbọ̀ sáà ti ń lọ ọkàn kí wọn pé ẹkú ṣe ládàá tó àforí ọ̀dọ̀ náà bá o àwọn tó tọ́ o ọkàn kí wọn pé ẹkú ṣe ládàá o tó àforí ọ̀dọ̀ náà bá ọlọ́run forí jùlọ wa so bóyá bíi méjì láti one two ah three four mẹ́rin náà ní ìṣàlọ́ wàá sọ̀rọ̀ ẹ̀yọ̀ kọ̀ọ̀kan náà ni o. ẹ̀yọ̀ kan náà nípa ọbẹ̀ ọkùnrin náà a sọ níbi ẹjọ́ pé ó dá kí ẹ máa ṣàkàrò láàárọ̀ tọ́nà bá sí ní ẹsẹ̀ kọ́wàá láàárọ̀ ìpadà sọ́dà náàbì irú àdìkàrò láti láàárọ̀ anábì ti sọ fún wa ló fi jẹ́ pé ó dá gbogbo àti ti máa ń sọ gbogbo mùsùlùmí ẹjá ní tíra citadel àwọn afá tó kọjú àyọ wọn fi sànú wa ní o citadel ọ ní àbọ̀ ní ọ ní ọdún lòtọ́ tó bá ti lọ wúru citadel ọ ti rí i ẹ́ ọ̀rí àsùkárù àárọ̀ àti ìrọ̀lẹ́ ó pọ̀ dáadáa nínú la ilaha illallah ẹ́ mú ká máa dúwà síbẹ̀ kò sì jábó ọ̀rí wá fi hàn wá rí ọ wọ́n kọ́ tó pọ̀ bá mú èyí tó bá wọlé sí gbogbo ẹ̀ tó bá wọlé sí tí ó bá gbọ́ láyé àmọ́ nínú ẹ̀ nínú ẹ̀ náà ni yáhayù yakọ̀ yóò rahmatika astagir asal púpọ̀ wà ẹlẹ́ẹ̀kejì ẹni tó yí ẹran subuhi ìran zuhi ìran àyílà wọn ń kásì lọ́wọ́ só lè jọ ìwọn láti fi kíbẹ̀ bẹ́ẹ̀ ni ó lè ó lè fi àníyàn àyílà tiẹ̀ tí ó fi bá ìmáàmù kí ìran alásàrì tó bá ti wá sálámà tán àyílà tiẹ̀ ló ti kíhùn yóò ṣe wá dìde wá kí alásàrì ó lẹ́tọ̀ bẹ́ẹ̀ number two wọ́n lè sàrànlẹ̀ ẹ̀ṣọ́ ìdókè yẹn. ó kò mọ̀ ṣiṣẹ́ tó gbogbo bí a ti máa ń mú ọtí àbáwọn ọjọ́ ẹ̀kọ́ tàbí ní ìdílé mi máa ṣàlàyé pé ní Yorùbá so kí ara pàtó wẹ́ pé tó bá ti wáyé lẹ́yìn bá sálámà ṣe ìwà ìdáná láti fi jẹ́ kó ọ̀rẹ́ ti ẹni tí ń ṣe tí ò dáa bóyá ń ṣe court ń mutí ń jalè ń purọ́ àwa sọ kò dáa lóhùn àwọn abéèrè pé ó wá sálámù sí àpàdà àdáhùn sálámù rẹ̀ mọ́ àbáwà gangan àsálà sálámù ìsìlámù fàyè rẹ̀ lẹ̀ ìsìlámù fàyè rẹ̀ lẹ̀ pé ẹni tí bá ń sin tí ò dáa sẹ́gẹ́tì yálà nǹkan yẹn gbé kónú islam àbí kò gbé kónú islam alimọ́ sálámà sí ma asilimọ́ dáhùn sálámà rẹ̀ but agbọ̀rọ̀ wo nǹkan méjì maslaha àfisada tí ìbá sálámà sẹ́ni yìí mọ́ àbí ìdáhùn sálámà rẹ̀ ǹjẹ́ yóò change tó yẹ pé yóò change oníjókòó ronú pé àdá ẹ̀hẹ́n a lò fún bẹ́ẹ̀ tẹ́kù ní change àmàsálámà sí o torí tún wáyé lérí gúúsí rẹ̀ wọ́n ṣe rẹ̀ ọ̀sálámà mọ́ ṣe gbó ní mu ìtumù sẹ̀rọ̀ ṣe example èjì yẹn ó ṣẹ lójú ayé àlẹ́bì níbi ìsùkan náà ọlọ́run bá hakimu ni méjì ṣẹlẹ̀ lórí ìsùkan náà ni ìgbà tí wọ́n lọ ṣógun Tabuk àwọn tí wọ́n lọ́pọ̀ wọ́n mọ̀mọ̀ sàtọ́rọ́gùn yẹn ó tọ́fù gan bígbà pé ká ní àwọn kálá àwọn mùsùlùmí lọrin lápẹjú ní ọfẹ́ bá amẹ́ríkà jù pé àlà ti gbọ́ ni ọfẹ́ lọ <laughs> mùsùlùmí lọrin bá amẹ́ríkà jà àlà ti gbọ́ ni kó àgbà tí wọ́n lọ kéèyàn sá àwọn táwọn sá pọ̀ àwọn táwọn sá pọ̀ ìgbà táwọn níbi dé inú bí ànábì gan àwọn táwọn sá wá dé àwọn kan wá wá nu wọn pọ̀ àwọn wọn parọ́ wọn sí kí nìyí wọn parọ́ ìgbà táwọn parọ́ ni sẹ́kọ́ lọ́mọ̀ fún parọ́ ọlọ́run wá ní kánàbí accept ìdánwò náà àwọn kan wá dé àwọn sòdodo àwọn mẹ́ta sẹ́wọ̀n tán sòdodo ni ànábì wá ní ọlọ́run wá ní kánàbí sọ pé sọ́wọ́n tán sòdodo yìí sọ fún gbogbo àwọn mùsùlùmí gbogbo ọ̀sáràn sí wọn mọ́ tó bá sì sáràn sí gbogbo ọ̀dáhùn kọmọ ọlọ́bà wọn ọmọ àbálẹ̀ gbogbo mùsùlùmí kọ́dà àwọn ìyàwó wọn sáràn sí wọn ẹwù tẹ̀lé ànábì bó ti tó ẹwò káàkọ́ kánàbí ni wọ́n sáré sí bàbá rẹ̀ sínú àìsẹ́ pé oh, ọlọ́wà ayà rí pé ah, bàbá tó bíbí bàbá tó bíbí ah, ẹbá náà lọ sọ bẹ́ẹ̀ báwọn ilé òsì kọ́nà àwọn ọmọ tó dé stage kan ọlọ́run tó ní anẹ́bìtọ̀kítọ̀ ọlọ́run tó ní sọ fún yín pé ẹ̀yin ìyàwó ó yẹ kú lé ẹ̀yin ọmọ ẹ kú lé fún wọn wàlẹ́ àwọn tó jáde lé fún wọn náà ni àwọn ọmọ ń tẹ̀lé àti anẹ́bì ni sọ̀lá so àwọn kan nù àwọn afáwárí kí ló fà àwọn tí wọ́n jẹ́wọ́ ọ ní kí ẹ fìyà jẹ wọn àwọn tó ń parọ́ ọlọ́run kan fi àjẹ wọn àwọn àfáà ní kí ló fà ṣe ẹ̀rọ àwọn tí wọ́n yàn tán ní káyàn ló dìhun ọlọ́run pé imọ́ ni wọ́n strong wọ́n sì ronú pí ọ̀dà síbẹ̀síbẹ̀ náà wọ́n amásálásí ṣe ẹ̀rọ àwọn tí wọ́n jẹ́wọ́ tí wọ́n parọ́ yìí tẹ́bá ní kí másálá sí wọn wọn ò ní kan sí ẹ̀tẹ́lẹ̀ wọn kàn ní wá mọ́ ni ana kí ló dé àríwọ́ sásímẹ̀ èdè ẹ̀dà rú ṣe ọ̀sẹ̀ jẹ́ orí láti ìwé ọ̀gá bẹ́ẹ̀ náà ni mo sá àti ọ̀rẹ́ mi náà tájọ máa jẹun wọ́n sá ìṣọ́rọ̀ ọwọ́ rẹ̀ kí wọ́n ti mọ́sálásí yìí wọ́n lọ́rọ̀ ti rí pé kò lè sàǹfààní fún wọn ni àwọn eléyìí tó yẹ pé wọ́n tún wá jẹ́wọ́ àwọn apọ́nà kan sàǹfààní ló fi jẹ́ pé inú àwọn yẹ̀wù dídùn torí káàbù strong wọ́n á bá wọ́n ní káàbù bí islam bá kọ̀ mọ̀ bọ̀ wá á gbọ̀ sọ́rí nọ́mbà tú láfi ọjẹ́ ìgbà ìgbà kejì ti yí sẹ́rẹ̀ ẹ̀kọ́ àdàdà pọ̀ mẹ́ tó pé mọ̀ ní wọ́n strong ni so wọ́n wọ́n sọ̀tún bẹ́ẹ̀ náà láwọn èlèyìn náà bá ojú àmà fi wó oòrùn tàbá tẹ́ bá ń wà tí ó dáa tàbá ní ká má sàlámà sí mọ́ tàbá pé yóò ṣe àǹfààní fún o ní o aya fi àwọn kan bẹ́ o tẹ́ pé kò nídìíkẹ́ wí yóò ṣàǹfààní fún o àǹfààní táwọn yóò rí mbẹ̀ ni lápòjẹ́ ní pé ń bí díà ni ìtú àwọn pèpè sí bí díà rẹ̀ ẹni má sàlámà sí yòó mọ́ torí pé òun ti tẹ́ pa kò lè chéjì but ní tí a fi sàlámà sí òun mọ́ ni pé láti kó jásí pé àwọn èèyàn tó bá ti rí pé ẹ̀ kí tó má ní kí àfáyẹ̀ kí n kẹ́ ni ẹ sálámà sí àmìrì sálámà sí bídíà ni bídíà wo ló ṣe ẹlẹ́mọ̀ fi sọ àwọn èèyàn kúrò níbi àbú rẹ̀ sí òun òfin táwọn fi wọn eléyìn nù nọmba ẹni tí àwọn ilé kọjú ní kọjú sí ọ àbílẹ̀ fúláàtì náà ni yàrá yìí fọ́tò wà ń bẹ̀ yàrá tí fọ́tò wà kò lè affect ara wọn ìtí fọ́tò bá wà kò náà ní affect ìtí fọ́tò bá ti wà kò lè affect rẹ̀ bá nàbí sí gbéra náà nìyẹn innal malaika àwọn malaika irú àwọn mọ́sálásí tí yóò ti advice mùsùlùmí tó bá dúró dáadáa lẹ́sìn kọmọ kírun bẹ́ẹ̀ irú àwọn mọ́sálásí báyìí gbọ́ kírun bẹ́ẹ̀ lápẹjù ní olóòtú irú èmi ní kírun bẹ́ẹ̀ lápẹjù ní sin bí bí n bá kírun bẹ́ẹ̀ ní sin mọ́sáàsì náà ya nìyá sì síwájú rẹ̀ fún wa kírun bẹ́ẹ̀ bí wà pé ọ̀dọ̀ àfáà yín gan wọ́n kírun mọ́sáàsì àwọn nìyá sì jò ní <laughs> so bí bí yẹn bí wà pé tí wọ́n ń ṣe tàbí kẹrin kẹyìn jáde nínú mọ́sáàsì wa gbogbo àwọn tábàtì yẹn jáde nínú mọ́sáàsì bẹ́ẹ̀ wọ́n rò pé àti pẹ̀lú mọ́sáàsì báyìí tó máa kọ́ bá wọn masjidu fitna kò náà pẹ̀lú ẹ̀ masjidu fitna kí ló bàtà fi kọ́ mọ́sáàsì síbẹ̀ mọ́sáàsì níwájú kódà ilé kan sí kejì ní mọ́sálásí wà mẹ́lẹ́ yòóni kí ló fà tán fi tán fi kọ́ tẹ́ bá ti mọ iṣu tán fi kọ́ mọ́sálásí ìgbọ̀rọ̀ kírun bẹ́ẹ̀ mọ́sálásí fìdí náà ni sùnú àwọn mọ́sálásí ìgbọ̀rọ̀ kírun bẹ́ẹ̀ rú àwọn mọ́sálásí báyìí náà ni àti pé kí wọ́n tán wá ya fọ́tò nìyá síwájú ẹ̀ gbàgbàgbà báyìí so ẹ bá jẹ́ mùsùlùmí dáadáa ó ṣe kéde o lè máa ọ̀tùkúlé affect ní ìbá kírun ẹ̀ but láti pé kéèyàn sọ àwọn èèyàn kò ní ibẹ̀ because èèyàn mọ̀ sọ kí lóun wá ń ṣe mọ́sálásí fún àwọn akínrin adúlá tó kún àdúgbò yìí tó kírun yìí kí ló dé wọn náà wọlé yìí aláṣẹ àwọn yẹn sùn bí làwọn lè yìí sọ wọn sàmàmà níparí wàlú sọ̀rọ̀ rẹ̀. ṣé landlord ṣùgbọ́n wọ́n bẹ̀rẹ̀ pé ni pé tá máa ń kírun lọ́wọ́ àwọn aka kéwú wọn kà débi kọ Muhammad wọn ni Muhammadu sallallahu alaihi wasallam ṣé alisi sallallahu alaihi wasallam ní orin rẹ anibi sallallahu alaihi wasallam ó ní man dukritu ẹ̀ńdá òkú gbogbo ẹni tó bá dárúkọ èmi ànábì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wàlámù yóò sọ́lé àlàyà kò wá tọrọ kí ànábì fatima ànábì ànábì ni rogima amfọ̀rọ̀ irú ẹni bẹ́ẹ̀ wọ́n fi mọ̀ rẹ̀ gbolẹ̀ kó gọ̀ náà ìjẹ́ bá wá jẹ́ òrìrùn kọ́ àlèsí sallallahu alaihi wasallam àlèsí lérùn ó sì lẹ́dí sáà máa ń lo àdìsí máa wíyà tí ẹnìkan sín lẹ́yìn rẹ̀ wọ́n ní alhamdulillah lórí irun ni màáwí àti ẹ̀wọ́n islam wẹ́nà ni kí ló wá sọ wọ́n ní rahamukallah àwọn máa fi ń ṣe ẹ̀yẹ́ pé léyò dákan bá so àníbà ni àtọ́rí ah, irun tàn kí ọ̀rọ̀ èèyàn lè wọnú ẹ̀ so kò ní dẹ̀kọ̀ sí ẹ̀rí ẹ̀rọ àfà máa ń lò pé a lè sọ́rọ̀ lọ́wọ́ sọ́rọ̀ torí pé tó dáa lójú ni pé wọ́n ti kírun pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ súrọ̀ tó ní okò ànẹ́bì inú lójú ayé ànẹ́bì bó bá kí lójú ayé ànẹ́bì wọ́n ti kílẹ̀yàn pẹ̀lú àwọn sọ̀hábà á ti rẹ́gbà pé kọ́dà níjọ́ tí wọ́n ti gẹ́ nìyí wọ́n sì sallallahu alaihi wasallam nítorí lẹ́yìn tó bá ti dárúkọ ànábì lórí irun táà sì ń kírun lọ́wọ́ àní sí sallallahu alaihi wasallam lájẹ́jẹ́ wala loud sáà <laughs> jẹ́jẹ́ àti ìnẹgbẹtótó òtó òbí òtó Ọlọ́run bá kí ẹsẹ̀ sọ eré ayé àwọn olùdórí wọn bèrè ìsàkùnlá kẹrà nínú akéde àti hali sunet wal jamaa nígbà táwọn àbá ọ̀rọ̀ tàwọn ìdìdí tó ní ọ̀rọ̀ tàwọn ìdìdí ní agbára gan pé ní máa ń fẹ́ fọyàn lérí ni gbogbo ń tọ́lọ̀ bá fi fìrìnlá tó bá fi fìrìnlá lè fúnra pé mo ní nǹkan báyìí àgbọ̀rọ̀ dáwọ̀tẹ̀ Ọlọ́run bá fìrìnlá rẹ̀ kó fìrìnlẹ̀ pé òun ní ẹsẹ̀ àwọn àyà sì pọ̀ àmì àdìsí pọ̀ àdìsí ló mú ilé wa nínú àyà Qur'an òun ni wọ́n ti káyà yìí àdìsí ló wá gbé wá nígbà tó ti tẹ̀ sírò àyà yẹn àdìsí wọn ẹgbẹ́ àdìsí ló wá pé tó bá di bíálì kíámà tó máa ń bí tó máa ti wá bí tán ọlọ́run kàn gbé kó máa bí ni kó máa bí ni àlẹ́ ìgbà pé tó máa máa bí tán ọlọ́run á fi ẹsẹ̀ rẹ̀ sí inú rẹ̀ so bí àdìsí wa wà ní pẹ̀lú ògùn ọlọ́run á mọ àdìsí wa ní ẹ̀rọ torí wọ́n lè gbé ìrọ̀ wa ń ta náà sẹ́kẹ́tìrì àwọn òfin. إيه، سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت